بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم بذاك أم بالخيل تعد المرطى بالخيل تعد المرطى ناشزة أكتادها قبل خلا ناشزة أكتادها ناشزة أكتادها قب لقدا شوفا سعادة كسراحين للرضا شوفا ترى شوفا تعادى كسراحين الغضا شوفا تعادى وميل الحماليك يبارين الشبا يحملنا كل شمري باسل يحملنا كل شمري باسل يحملنا كل شمري باسل الشهم الجنان خائد غمر الوغى فهم الجنان خائد غمر الوغى يغشى صلى الحرب بحديه إذا كان لذو الحرب كريه المصطلح لو مرسل الحتف له كرنا لما صدته عنه هيبة ولا سنا ولو حمى المقدار عنه موجة ولو المقدار عنه موجة ترامها أو يهدى يستبي ما حما تغدو المنايا طائعات أمره ترضى الذي يرضى وتأبى ما أبى ترضى الذي يرضى وتأبى ما أبى بل قسما بالشم من يعربها بل بسم بل قسما بالشم من يعرب هل بل قسما بالشم من هل بمقسم من بعد هذا منتهى بمقسم من بعد هذا منتهى بمقسم من بعد هذا منتهى بمقسم من بعد هذا منتهى هم الأولى إن فخروا قال العلا هم العلا إن فخروا قال لخل قال العلا هم العلا فاخركم عفر البراء باسم فاخركم عفر البراء باسم فاخركم عفر البراء هم الأولى أجروا لنا بأن ندى هم الأولى أجروا لنا هامية لمن أرى أو اعتفى هامية لمن أرى أو اعتفى هم الذين دوخوا من انتخى وقوموا من صعب ومن صغى وقوموا من صالح هم الذين جرعوا مما حلوا هم الذين جرعوا مما حلوا هم الذين جرعوا أفاوي قدين ممرات الحسا أفاوق الضين ممرات الحسا أزال حشو نسرة موضونة حتى أوار بين أثناء الجثاء حتى أوار بين أثناء الجثى حتى أوار بين أثناء الجثى وصائبا صارم في متنه وصائبا صارم في متنه مثل النمل يعلو في الربا مثل مدب النمل يعلو في الربا مثل مدب النمل يعلو في الربا مثل مدب النمل يعلو في الربا مكتوبا أبيض كالملح إذا انتديته أبيض كالملح إذا انتديته أبيض كالملح إذا انتضيته أبيض كالملح لم يلق شيئا حده إلا فرع لم يلق شيئا حده إلا فرع كان بين عيره وضربه مفتادا تأكلت فيه لجثة مهتادا تأكلت يري المنون حين تقف إثره في ظلم الأكباد سبلا لا ترى في ظلم الأكباد إذا هوى في جثة غادرها بعد ما كانت خطا وهي زكاة Ẹgbẹ́ bí n tọ́ sọ̀rọ̀ fún wípé n tọ́ fẹ́ fi tí ọ̀yọ́ kọ́. Òní ilmù lọ́gọ́tì mọ́ ọjà níyà, ilmù lọ́gọ́tì mọ́ ọjà níyà. Àwọn kẹ́lí má kọ̀ọ̀kan tí ń bẹ́nu tíra ìgẹ̀gẹ̀ náà fẹ́ kákè àti kí ní túnú lágbáwá yíyáwá lè máa takò wá ní ìrùmọ̀ kàdé sí máa ta tíra ní ọwá nínú àwọn kẹ́límà yìí àpàdé ẹnu àwọn tíra yà lè mọ̀túnmọ̀ tí ó ń tú ní gangan ní alhadaf al'asasi min kẹrọ àti misra kutub tọ́lá ń ka mọ̀ kọ́mọ̀ lápèjúwe náà kì í sọ àwọn ìtàn tí ń bẹ ń bẹ láfẹ́ kọ́ àwọn èdè tí ń bẹ ń bẹ bá ṣe ń ọ̀rọ̀ ìjà àkàgbẹ̀yìn ní ìjòkó tó lọ ó ní ìṣàlàyé ẹ̀sìn rànkúnmí rẹ̀ fún wa abẹ́ẹ̀kọ́ rẹ̀ lóríṣiríṣi ìròyìn tó fi ròyìn rànkúnmí tó wá ròyìn ẹni tí ó gun rànkúnmí náà tí ó lọ sí hajj abẹ́ẹ̀kọ́ rẹ̀ ó wá fẹ́ bẹ̀rẹ̀ sí máa ròyìn ẹ̀sìn rẹ̀ fún wa bákan náà especially ẹ̀sìn tí máa ń gùn nígbà tó bá fẹ́ lọ jagun lọ sójú ogun sì ti máa ń gùn alábásábà máa ń láìkí ká máa gun ẹsẹ̀ lọ jagun wọ́n sábà gun nǹkan míì lọ sójú ogun ju ẹsẹ̀ lọ tó yẹn ń dà mí bẹ́ẹ̀ wọ́ríọ̀ jagunjagun wọ́n a máa pè ní faris torí wọ́n sì ń pè ní faris látara faros tó gun alifagos lẹ́sìn pé nísìnyí wọ́n wà á pè ní ẹni tó jagun lẹ́pẹ́ orí ẹṣin ní ọkìnrin faris lọ́lọ́bẹ̀ great night tó ọdún náà ìfẹ́ bá máa jà ọkìnrin orí ẹṣin yóò ti máa jà ẹṣin náà ẹṣin náà fún ẹ̀dá òun náà ní irinṣẹ́ pé ìbín lára tẹ̀lé lọ́jà tẹ̀lé ó tì í lọ́jà kò yẹ nísìn nínú àjọ ọdún náà yìí ní afẹ́ ọkọ̀ náà dáa ń gbé àǹkọ́mí ń ní sábà ìgbóhùn lọ́sọ́jú ogun fárọ́sù náà tó wà gbé ó wá fẹ́ ròyìn ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ló fẹ́ ròyìn ẹ̀ á tún wá rí ròyìn tó jọ mọ́ ilé ìjagun náà á kọ́ àwọn èdè lárúbáwá nípa kéèyàn lákin kéèyàn lè jagun àtàwọn tó dá wọn èdè tó jọ mọ́ kíni tó jọ mọ́ ogun nínú èdè lákọ̀ọ́ mẹ́rin nìsọ̀rọ̀ ó ní bìzáàkà ṣé èyí tí mo fi búra alẹ́ àti fún wa pé èfi nǹkan mi búra ọ̀bá ṣẹ̀rí àmọ́ kòrínọ́sì ọ̀pọ̀lọpọ̀ ntí àbá ìdí búra ní tíra yìí bí ẹ̀dá ọlọ́ọ̀ni sí ń bẹ ní àṣà alágbèbáwá ń gbà mí kòrínọ́sì tọ́gìn ká máa fi ntí ẹsẹ̀ ẹ̀dá ọlọ́ọ̀n búra ẹ̀ especially àwọn akọrin kọrin wọn àwọn afá lọ bá wọn mí-ín wọn mí-ín rẹ̀ mí-ín ní ìbúra wákà mí-ín rẹ̀ ní mí-ín àṣà ni alákùnlé àyíká bìrù sí àfá ìlànà kò ní mọ̀ àfá àgbà nínú kéwú kò máa fi ní tí èso ọlọ́run bọ̀rọ̀ àbùtù náà àwọn ìran ìbúra tó pọ̀ ní bínú tí láì jù pẹ̀lú ẹ̀dá ọlọ́run fèrèsì tùmí ń bá bi eh, eh, pé ń tọ̀ ń kọ́ àsọ́jù eh, ń sábà bẹnu orin fèrèsì òun ló fà ó lè bi záàkà ṣé àǹkómi ò ní kí n fi búra ní káwọn lọ bá kí ni kọ́sàmù tó búra ọkọ̀ ìbúra pé ṣé irú ìbúra tí mo bú ní kí n bú ní ámdèlè xọ́ìlì الخيل الاثنين حصار الاثنين الخيل ادني الفرس بعدين كيو يا هو لو فرس لو خيل عاتي من دون سوق الصنع نقول تعدو تعدو عدا يعدو أنا قلة عدا لأسري تفهم بسري ننكني العدو àdúwù kọ́ o ẹ̀ẹ́kọ́ bí àdúwù ni bẹ́ẹ̀ wà ní wẹ́wà wọ́n ní àdìwù eré ni wọ́n ní àdáyà àdúwù àdìwọ́n sáré ní sísá ibẹ̀ lọ́wọ́lọ́ ni wọ́n lé àdìyàtì bọ́ọ̀bù ha ọlọ́wọ́ wúyẹn sí mi ò ní o kí mo bí wa pẹ̀lú àwọn ẹ̀sìn tí máa ń sáré pẹ̀lú nìsín almarata almarata aidan ìran eré kan náà ń pè bẹ́ẹ̀ lára olóyìnbó ń pè ní marathon alaikum salam marathon yìí sì dìbò lárúbáwá nípìnlẹ̀ rẹ̀ ó ti bọ̀ lónìí nù wọ́n gbé marathon sa marathon ìpìlẹ̀ rẹ̀ lárúbáwá ni ní àwọn èdè tí òyìnbó náà yá lọ́dọ̀ lárúbáwá ni al-marathon tá àdúrú kí lákẹ́ àdúrú lẹ́kan so ní tọ́jú wájú wájú tí wájú tí kò wá ní ẹ̀sán ní wá lè áàdì yá tàbí wọn lọ́gbìn áàdì yá ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí ma ń sáré ní gẹ́bẹ̀ ẹ̀ṣẹ̀ tí mi tí ma ń sáré kí ni aṣílò áàdì yá ti ádá yá àdú ádá yorùbá ní gẹ́bẹ̀ ádìwò ní orúkọ rẹ̀ tí sáré náà pè kí ni ádìwò láti marathon ìrìn eré kan náà ń pè bẹ́ẹ̀ tí ẹ máa ń sá. náà ṣìzà kí nǹkan lọ kó ká nǹkan sókè náà ń pè náà ṣìzà ìdá kí ìdàgbà kó òǹṣúzù ẹ̀ka dìín sókè fáńṣùzù ìbẹ̀rẹ̀ láti yọ òǹṣúzù obìnrin tó wà láti tàkọ́ fún náà òṣùúzà wọn obìnrin tẹ́ ń bẹ̀rù kó náà wá kára tó gá ọ̀rìn ìgbọ́tọ̀kọ́mọ́ náà ṣàzànú ارتفع كويس أكتادها جوبي أكتادها الأكتاد جمع كتاج oni egun tó wà níbi pátákó ẹ̀sìn báyìí tí ma yọ sókè wọn láti rẹ̀ kákàjì tí ma yọ sókè wọn máa ń sáyé ẹ̀yìn kí ni ẹ̀yìn ni ó máa ká sókè bá tẹ́lẹ̀ sẹ́rí àwọn ẹ̀kọ́ ni ẹ̀yìn tí egun tí ma ń ká sókè wọn wọ́n náà ń pè ní kákàjì jáàmù rẹ̀ ní akitaj kúbà ó ní ko papo kó kinka pàpò kí nǹkan wọnú ọtí lọ́nà tí wọ́n ní àìlú inú ẹ̀dí pàpò ọ̀hún ó wọnú àlùkùlá jámù kúlíà nínú àwọn ìjọba ní bàlùbàlọ́jìkútà mẹ́sìn ní àwọn kí ni na nke ni kuliya kúlíà tí ó rí kúlíà ní àwọn ọ̀rẹ́ àwọn fún ọ̀rọ̀ inú akọ́kọ́ àti kọ́kọ́ àti tú ní ẹ̀rọ kẹjọ alẹ́kọ̀ọ́ nísìn káwá tú ní àtúpọ̀ ó níbi ìdáàkà ṣé rànkúmí òun ni kí n fi búra ní àmbèrè xọ́ìlì àbí kí n fi ẹ̀sìn kabúra táàdó lè márọ̀tọ̀ tí mo ń sáré márátọ̀ lọ sáré gan náà ṣe ìzàtàn àkìtà àdáhà tó jẹ́ pé tí bá ń sáré ní ó máa kégun ẹ̀yìn rẹ̀ sókè báyìí dúbàlì kùlá ẹ̀dọ́ mìíràn tàlẹ̀ kùlá sínú rẹ̀ ti tákù sínú sí mi ìlú àkúmínà tí pé àkúmí ò lè yóò kó wá sáré àkúmínà máa ń lo dọ́mùgù fún but kúbalùkùlá ń sáfẹ́ lò fún ẹ̀sìn mi ọ̀rọ̀ pé dúbalùkùlá inú ẹ̀ ń kọ́ ó ti pàkọ́ kó lè bá kíni kó lè bá gidi múùbù ní tó fẹ́ sọ ni pé ẹ̀sìn tó ń fẹ́ ròyìn sáré sáré ni ó ní ẹ̀sìn tó ń sọ yìí ẹ̀sìn kò lájàmù kó lé à inú inú ilé kùlá. ó ní ṣùgbọ́n sáà ń tọ́ àdá kásàrọ̀ àhírí ìlẹ̀gọ́dọ́. ميل لحمانيت يبارين الشباب ميل لحمانيت يبارين الشباب شعثا جمع أشعث أن الشعث الأشعث أن كي أكو ما يلا هذا كانوا حديث عشر عشر أبو بابا èrò kún àbí inú onye ni ẹsẹ̀ sí máa ní ọ tó hmm? ṣé o fẹ́ o ní irun lára ní ẹsẹ̀ tó ń sọ yìí àdálẹ̀ kan ó sáré ọba ní àlà ó bá sáré ní ọdún àti sáré ó ń bà sáré nù àdá ó sáré fún ẹ wọ́n ó wà pé من سعادة كفراحين فراحين أو سمر دم سرحان السمر السرحان الذيب يكوكو نجمع فراحين يكوكو سامة كوكو وول فريق الغضاء onipapa àwọn pápá ilẹ̀ tí òfin mi tó tó sí gẹ̀rẹ́mẹ̀ tó tó tó fẹ́ tó tẹ́ ìkókò pátá máa ń mẹ́rẹ́ sá fẹ́nìfì ẹ̀rọ wọn wo kí lọ́sẹ̀ sí ọ̀gẹ̀ sí wọ̀n dálẹ́ fún mi tó máa fún ẹ́ lẹ́gbẹ́ ní ìtẹ̀ wọn tuntun sọ́ọ́lì mọ̀ yẹn wọ́n fún yín láti lóríṣiríṣi ẹranko so ẹni gàdọ ẹ̀sára sirhan ìkókò náà wà nínú ẹranko tí máa ń sáré ó níbi tí kí wọ́n ti tún lọ́nà kọ́tí kẹ́kọ́ bí wọ́n tún máìlì alhamali abá nìkan máìlì ó yẹ hmm? wọ́n ní kiri máìlì àbílẹ̀ máìlì ó yẹ alhamali kù níbẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní alọ́yún ojú ẹsẹ̀ ní alhamali kù níbẹ̀ wọn yubarina yubarina jámù oúnjẹ jámù fún àwọn ọ̀hìn àwọn ẹsẹ̀ nù alimubarat oní competition competition especially ìjọba jọ mọ́ competition sport pàtó èjì èsì sọ́ọ̀fù yẹn gẹ́gẹ́ báyìí sábàkọ̀ abẹ́kọ̀ni àni sábàkọ̀ kọ̀ wá ní ibi kúùsì mi abẹ́kọ̀ni bọ́ọ̀yẹ pé bí spọ́ọ̀tù ń yẹ lo mùsábàkọ̀ fún lẹ́kọ̀ọ́ náà náà ń yẹ mùsábàkọ̀ ní ìjọba ń sábà lò fún alimubarot alimubarot kọ̀wáwíyà kẹ́lẹ́sìn so yẹ̀rọ ni yorùbá rí àwọn ẹ̀sìn yẹn ń bá sáré àṣàbá àṣàbá ni arò tí a bá pa ọ̀fà lẹ́sìn kí ló jáde bẹ́ẹ̀ arò ìbáwọn yóò sa jáde kó ló sa jáde kí ni jáde ní ọ̀fà lálẹ́fà ni àṣàbá ni arò káwá tú ní àkó àkó lẹ́sìn ó láwọn ẹni tó ń sọ yẹn tí ó ń sá ọlọ́pọ̀lọpọ̀ ohun ni wọ́n tàá dá wọ́n máa ń bára wọn sáré kásàrọ̀ ọ̀hìn ní ilẹ̀ gọ̀ọ̀gọ́ bí àwọn àkókò tí ń bẹ lórí pátá maila alhamaliki ojú wọn kó wọnú níbi tán máa ń sárébé ibi tán lè sárébé ẹnìkan bá ta foundation ẹ̀kọ́ fún ó jáde nínú ikọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ ni yóò fẹ́ lọ mú bí sí ẹ̀ká sí wọ́n sì bá jíjáde ọkàn wọn bá sáré káwọn náà sáré ẹ̀dẹ̀bí tó lọ ìbárí náà ṣàbá kàdé mọ̀bálágà máa ń bẹ̀rẹ̀ sí i níbi tí ọmọ ẹ bá ta àbáyé nísìn tẹ́ni ọ̀fà lọ́ba mú òkúta ẹ̀yà sínú àwọn ẹ̀kẹ́rẹ́ lọ yorùbá rí ilẹ̀ ṣàbà wọ́n sì máa kọ̀mpìtì níbi sísáré pẹ̀lú kí ni pẹ̀lú ọkọ̀ ọ̀fà yọ̀hánì ó wá kú tí wáyé pé báyìí ni àwọn ẹranko ilé ẹ ti ṣe ń sáré àwọn tí yóò gbé ó náà wọ́n dá wọn kí ni àwọn kùdáwò ló gbé o oníyàhìnìrìnà kò la ṣàmàríyìn bá a sì lè ṣàmìlì jànáàmì kọ́ ìdín gọ́mọ́gọ́lù àbọ́ hàmálàyọ̀ hàmílù kárí àdẹ́bọ̀dẹ̀ àwọn tó bí sórí nù wọ́n láàbì sọ̀yọ́rọ̀ tàhàmìlì àdùbàgbò káàdì mọ́tò ilé gbé 4 passengers hàmálà nìyẹn aṣámarí ẹwì aṣámarí ó ní gbogbo akọni ẹ̀pẹ̀lẹ̀ akọni warrior fearless ipò sí tí ò lè rádùn ajẹ́mọ́ ní ṣàmádà ó jẹ́ nǹkan tó develop eh, courage láti lọ síkà a máa ń pe akọni tí ó bẹ̀rù kankan ní aṣámarí yìí ìtumọ̀ aṣámarí nínú kéwúrẹ́ ní ṣòjáà alábáwá lóríṣiríṣi okùn tó máa ń fi ṣùjá ó dìpẹ́ndì ẹ̀rí àwọn oní tí ń fi ṣọ̀já ààrẹ hàn yú ẹja kọni báàsì ní àlèbáàsìlù náà akọrin ni akọrin náà ló ń jẹ ìtumọ̀ báṣàlà ni kí nǹkan korò wọ́n pa akọni ní báàsìlù pé kò sí nǹkan kan tí ń korò fún gbèsè ayé yóò wọ̀ náà ni báàsìlì ni ìtumọ̀ sàmàrí náà ni báàsìlì ìtumọ̀ àgbẹ̀ndọ́n tú akọni ẹlẹ́pẹ́ ṣèjá ọ̀rọ̀ sàmàrí yún ẹ̀ṣẹ̀ kí ni alìbáàsìlì ṣahamil janan wọ́n ṣaham kíkà lè kò lè alìjanan ní alìkọlù ní tààrífù àwọn alákìdá wọn alìmánà ẹ̀tùkọ́dùn bìrì janan والجنان القلب شهم الجنان أي حاد القلب لك لمي خائد أما خاض دخل من فوق خاض بقي ومي وننسى خاض bí ẹ bá wọlé ac ẹ nípe ní kọ́ọ̀dọ̀ o fẹ́rẹ́sìn kẹ́lì kẹfà ló ń fẹ́ lọ kọ̀ǹtẹ́sì sí bẹ́ńgẹ́sì nàìjíríà ẹ̀kú fẹ́ wọlé wúnu ẹni kọ́ọ̀dọ̀ di márùn-ún ìtìkọ̀ọ̀báṣì tọ́jọ́ wá wí ní àtàwọn sì kú ọ̀tọ̀ tíráì kí a lọ wọnú ewu wíwọ̀ náà ní kọ́ọ̀dọ̀ bọ́ọ̀dún náà kéjọ ẹni wíwọ̀ wíwọnú ewu ni ẹbẹ̀ni kọ́ọ̀dọ̀ yọ kúdù kọ́wọ́dọ̀nù sí ìbẹ́ náà wọn lábùlù kùrán ní yal'abun alkhawr fiha wọnúnkà gọ́mùrọ̀ lùwàgọ̀ asìlù gọ́mùrù ní omi púpọ̀ gọ́mùrù máa ń rọ̀zúrọ̀ omi tó pọ̀ náà pẹ̀lú gọ́mùrù wọ́n máa ń lò fún gbogbo nǹkan tí ó lè àtúbọ̀ wọ́n máa ń lò fún gun wọnú ìpìlẹ̀ bá alìgọ́mùrù pẹ̀lú sí oní alìmáwùlù gọ̀ọ̀sì omi òkú tó gbogbo bá rọ̀ alìgọ́mùrù wọ́n máa ń padà wá ń lò ó fún ogun tó pọ̀ kéde ogun tó tík hmm? wọ́n máa ń lò fún gọ́mùgù náà alọ́wọ́gọ́ ó ní alhárùbù akọ̀nìjáde ní kẹ́ni ayálà ìní aláyíwáza aláìní àhẹ́dùrú lọ́wọ́gọ́ wọ́n á ṣe àdá ìlànà ẹlẹ́ǹtẹ̀ mọ́ kó lè bí wọ́tọ̀ ń fún mi tọ́ ní ìlọ́ráríwọnú ogun ṣé tí ìbá jagun sí ọfẹ́ sọ méje ní tí ó máa gbélé gbélé láláì ni èmi ni wọ́n kọ ní antarọ̀ ìní aláṣàárìtì lọ́kọ́lá ya bú na tẹ̀máàlìkì nǹkan ti já ilẹ̀ tán bí máa làmùtọ́ alámi يخبرك من شهد الوقيعة أنني أغشى الوغى وأخف عند المغنم الوغانح الحرب ونقائد غمغ والوغاء ẹni tí ẹni tí ó wọnú ogun tí ó wọnú ogun káwàkiri àti sáyẹ̀nsì يحملن كل شمري باسل شحمل جنان خائد غمر الوغى báwọn ẹ̀sùn tó ń ròyìn àwọn tó kó sórí tó kó só tó gbé kúlà ṣàmàrí yí àwọn akọni èèyàn ní báásìlẹ̀ àwọn jagunjagun ṣàmàlì jìnnà ní àwọn ọlọ́kàn líle kọ ìdí nga mọ́rọ̀lìwàgọ́ tí wọ́n a máa rárí wọnú odò ogun tó wá ní ogun yóò odò ogun yóò kò sí ó rẹ̀já àwọn òrẹ̀jáda wọn wú àwọn tí ẹ̀sìn gbénu mọ́tàbí tó kọjú ní alifáàz wọ́n máa ní ha وليغشى صلاة الحرب بحديه إذا كان لظى الحرب كريه المصطلى غشى يغشى kí ẹ wọnú kí ẹ wọnú nǹkan tí nǹkan náà tí ò ízí àti wọ̀ gọ̀ṣánù inú tún máa náà gbàmí sí ń bẹ̀bọ̀ sí àánú kí wọ́n lè máa tú sí kọ́kọ́ àti ìyàwó bára wọn sí rọ́bà bá ń sọ fún wa nípa nábì wa Adam àti Hawa falamma taghshaha gbàmí sí ń bẹ gọ́ọ̀ṣì àgọ̀ṣá máa ń tú sí nǹkan tí líle rẹ̀ rọrùn kí ẹ lọ rárí wọn nǹkan tí líle rẹ̀ rọrùn náà ó gbọ̀ sí ààrẹ nù wọ́n ni alhatak hadithul gọ́ọ̀ṣìyà rọ́ṣì nǹkan títí kí nǹkan kó kó bóyá kí èèyàn má lè jáde mẹ́rin kí Sola a tu Sola àtúnṣọ̀lá fún wa ya bàtà Sola ni jíjò náà kò rẹ́sì tí ba bá dáná lẹ́sìn náà bá sola no. sọ̀lá nù bóyá sola? Ya nǹkan sola? A sola a oníjò náà. wọ́n ní kẹwàá mú wọn lọ́nà fíìlì ó lè jẹ́ ìsọ̀lá àdúsọ̀lá ẹ̀sọ̀lá ní ọmọ tí ó wọnú iná tí ń jùn lábọ́wọ́ náà wá ka ogun síná láti wọ ọlọ́run ọmọ wọn pè ní sọ̀lá alhábùbí iná ogun sọ̀lá alhábùbí ní iná ogun bí ìdà ni àkídà ní mọ́mú méjì àkọ́kọ́ ni ọlọ́pàá ní wọ́n ní wọ́n ní àṣìláwù zu hadain ọ̀bẹ lẹ́nu méjì ni tí o lè fẹ́ lè gé o lè fẹ́ lè gé o lè fẹ́ ìkan ní máa ń fọ́nà sí gé ju ìkan lọ bẹ́ẹ̀ ní tá a pè ní akọni tá a pè lájagun yìí tógun bá dé ìyẹ̀bù ṣáà sọ̀ lálẹ́ harobi yóò wọnú náà ogun bíi hadain pẹ̀lú mímú méjèèjì ìdá rẹ̀ ìdákánà làzọ́lẹ̀ harubi làzọ́lẹ̀ harubi ni jíjò na náàrán tálàzọ́ abẹ́kọ̀ọ́ni mana tálàzọ́ ni tí ń jò tọ́kẹ́rin à ń pàdé ẹnu kò wá ní àtẹ́mtì ká mà túmọ̀ rẹ̀ àwọn àǹfààní lè wọ́n làzọ́ jíjò náà ni bí sọ̀lá ṣe ń jó kí ń jẹ́ jíjò náà làzọ́ náà máa túmọ̀ rẹ̀ ó ní arákùnrin ta wí ta pè lákọ́ni yìí ó ní yàgùṣà sọ̀lá lẹ́hàríbì a máa rárí wọnú náà ogun bí ha dẹ́yì pẹ̀lú mímú asuhadu ní sharpness of the short nígbà ní had hadu saif hadu sikin kọtàláwò hadu saif nítorí pa ni mímú ẹnu dà ọlọ́pìdà máa wá ní mímú méjì àbọ̀ ni. Mimu, ọ̀bọ̀ àdáyé àṣẹyẹ̀ ẹni tá ń sọ kìí ṣe mímú ẹnu dàkà ní sí ń jà kìí ṣe mímú ẹnu dàkà ní sí wọn lógún yọbú ṣáàṣọ làlẹ́hárú bíbí àdáyé mímú méjèèjì ní sí wọn lógún nígbà táyàtò ní sì máa ń wọn lógún nígbà téèyàn máa ń sáfúnṣọ́bọ ni ìdáká náà sọ làlẹ́hárú bíi kàrí ẹ̀ ń lọ kàrí ìmàkìlú àlùmọ̀sọ́là láti wọ̀. nígbà tí iná ogun ò ṣe é wọ̀ táwọn jagunjagun máa ń èmi ò lọ́mọ́ ẹni tá à ń sọ yìí ìgbà ọ̀gá ní máa wá ń wù jà sí gbọ́dọ̀ àánà aláha ìgbà tó tó hàmíyà lè wà tí sùn àpàdà náà wà nábì hàmíyà lè wà tí sùn tó ogun ti wá rí kíni tí ogun ti bẹ̀rẹ̀ sí máa ta káàkiri sínú akọni gidi àsìkò nǹkan ní máa wọnú ogun. ó ní agbóṣà sọ̀rọ̀ làlùhàrò bíbí àdá èyí ìlà ká náà sọ̀rọ̀ làlùhàrò bíbí àlùsọ̀rọ̀. ṣé abẹ́ni tí máa ń wọnú títa iná ogun bí àdá èyí pẹ̀lú mímú ìdá rẹ̀ méjèèjì bí mímú ẹnu ìdá rẹ̀ bí mímú méjèèjì ẹnu ìdá rẹ̀. nígbà tí wíwọnú ogun ni ó jẹ́ ti kórìíra fáwọn alágbára àti wọ̀ lọ́wọ́ máa ń wọ̀dọ̀ jẹ́ ẹni tá sọ ìdá pẹ̀lú akọni ẹ̀ tí mọ́ o á yà ń bẹ̀rẹ̀ fún ọ̀sán ẹ̀ نبتول لا ده لو مصيلا لحاسف له كرنا لما صدته عنه هيبة ولم صدته عنه هيبة ولم مصيلا ونكي أعكس تعكس تمثيل يبقى بواني التمثيل أوي يعني الدراما بلي tó kí ẹni tó fẹ́ plé kìí sùn dandan ní pìrìsẹ́ńtà rẹ̀ fún yín tó dàgbọ́ ni ó mọ̀ sálà yìí nìkan ni ó mọ̀ sálà yìí ó wá ó wá ó wá dúró wọ́n bí kò ní mi sálù ẹ̀ nìkan yẹn náà fi tàbí ní àtẹ̀mùsíyì wọ́n tún lè pín àtẹ̀mùsíyì líyà ẹ̀rọ rí tí a kàwọn ẹ̀bí islam wọ̀ tẹ̀mùsíyì ẹ̀dùn lọ́sọ̀ islam àgbẹ̀ni kí ẹ máa act máa play torí tàbí wọ́n ní láwọn mú sílà tá bá lọ gbé ikú ságbé sórí tàbí iwájú ẹ̀ ikú ẹ̀ka afọ́ tó tí ma ń tàyà láwọn mú sílà alìhátífù alìhátífù lọ́ọ̀tù àdìkàtà gbàgbọ́ ni ẹni ká ibi tó ń tọ̀nà lágbára dé tá gbé ikú síwájú ẹ̀ pé wá wà ẹni fẹ́ bàjá lójú ogun kìí ṣe yẹn ó kú lórí kírun náà àlìkírun ò ní ẹni tí ń jẹ́ fáìtà yẹn gbẹ́njẹ́ alkọ̀rin ẹni kejì yẹn alkẹ́gùnú alkọ̀rin tó ẹni pé ẹni tó kí o ní ẹ̀kan tá pàtì ẹ̀ jẹjẹjẹjọ dám opponent yẹ o lè tí wọ́n yẹ tó ń tọ̀ wọ́n ní ọfẹ́ lọ jà lónìí ṣùgbọ́n kírínù tó ọfẹ́ bá jà yìí fún mi o kí ni ó ṣe àwọn ètí ìṣẹ́kù ní sùn ọ̀rọ̀ ọ̀rẹ́ tábà ní ikú ní òjò ọpọnẹǹtì làmá sọ dátì wò á ní wà ìbà àlàháìbà nìbẹ̀rù ìbẹ̀rù kí òun nílé padà kẹhìn ìgbà náà kọ́ ó dá lórí wà láǹsà náà kò sì ní yẹ́yìn padà àìsàn àbàtì olùlàwàlùfà ẹ̀yẹ pé wá rí kú háìbà àlàháìbà ní kí ẹ̀rẹ́ ìfìyàn bẹ̀rù háìbà nù kí ẹ̀ bá rí àbàtì òtútù ìbáwó àbàjọ àbàtì òtútù sá nítorí mo sá ní ẹni yìí tó ń di bó ṣe lágbára tó láwùmọ́sí ìlàlẹ́hàtífúláwú kírná bàbá ṣe ikú ní alábàádúró fún pẹ́rin tó bàjá lójú ogun ikú ni o làmá sọ́dá tí ó haiba ìbẹ̀rù kú ní kọ̀ fún pé òun ò dágbọ́mọ́ o wàláńsànà àdínfìnà àdínṣirọ̀ kò ní yẹ́ ìpadà níbi tí ó lágbára dé ó lẹ́yìn tó ń sọ yìí ọlọ́wọ́ àmàlùmíkúdàrò àníhùmúrújàta lọ́rọ̀ ọmọ ha àwòyẹ́ sẹ̀bí hàmáhàmá lọ́rọ̀ ọmọ ha àwòyẹ́ sẹ̀bí hàmáhàmá ẹ̀mẹ́ta bí n ta ní ìpìlẹ̀ kan lábá ọmọ ní ìtàkì ẹlmùbá lábọ̀ pẹ̀lú àǹkọ́ bàyá ní ìgbàlágọ́ a ní ọgbẹ́ ni nítawọn olóògbé aipabola aipabol nǹkan tí yí ni tí yóò tí tí yóò tó bí wọ́n yí ni bí wọ́n ṣe gbé ẹni tá à ń wí hama kí ló wí manaa manaa kí yẹn pọ̀ kan àwọn ń pe sáyẹ́nsì yẹn kí ni alihima karuwa ẹ̀ hawlal hima torí ẹni tó kọ́ fẹ́ǹsì ó kọ́ ọ lẹ́kọ̀ọ́ pé ẹ má débi àti ní pé fẹ́ǹsì bá ní kíkà lẹ́kọ̀ọ́ báyìí báyìí tẹ̀jì pé ibi tí ẹ ẹ olóògbé ó fi báyìí kéde yìí ni kẹ́rìndì ó fi bí eré má débi ni. so láwùhà máa láwù máa nà tó bá kọjú tó prevent alimikudaari alikọdaari. àdìsájú àdìkàṣọ́ sọ́jú fẹ́ni àná láti ní makọ́dí olùlẹ̀tí àkídòhù so ẹni tó mí bẹ̀rẹ̀ àlẹ́ni kìdáàrò ń bí alkọ́dà almuhujja ẹ̀mí náà ń tẹ̀ bẹ́ẹ̀ muhujja tún ẹ̀mí ẹjẹ́ àṣọrí àti ọjọ́ àti ṣọrí lè ṣèfùzì muhaj ayé lè ṣèfùzì nufus almuhujja bí máa ná النفس اكتب ها لرامها طلبة طلبها لرامها طلبة تسمى رامة طلبة لكن بلوغ المرام بلوغ المطلب يستبيح استباحة ونكيها صنطان صديق وفنيا دتو كلا لا تستبيح نفس الإنسان ما ما ما صو إمي مسلمين بكمي دتو دتو فنيا

káàdì àyàrí ikú ikú òtí tó fún gbogbo eléyìí ó sì náà ikú ọmọ pàǹtì ibi tí ó jẹ́ jagunjagundé ọ̀làwọ̀ hamali ní àrò àníwò mú òjàtá tí káàdì àyàrí tí bá ń náà ẹ̀mí pàǹtì ọmọ mo fẹ́ pàṣẹ. Hmm? àbí sọ ọ ní kò tí ì ṣe dákó kù ẹ̀ ẹ̀ mẹ́lá kò kú àná kú níbi tí ó ní ọkàn tí àníṣẹ́ kò sí fíẹ́lẹ̀sì rẹ̀ òun lẹni fíẹ́lẹ̀sì kò sí tó bẹ̀rù tọ́gbọ̀n náà fi ìbàlàbà alábẹ́ni lẹ́yìn tá a fẹ́ kọ́ ń bẹ̀ gan ni ààrẹ alifáàzù wà máa ní àti lọ́wọ́ níbi tẹ́lẹ̀ yìí tó lágbára dé ẹni tó gun wọn níbi tó lágbára

غدوا وعشيا وشهر وغدو شهر ìjẹ́kí ẹ̀bá ti lá ẹgbọ́ ọlọ́bà ẹ̀ṣẹ̀ di àsìkò gádùwà gádùwà gádùwà di àsìkò kí o sọ́rọ̀ bá ti ní kí ni kí o mú yẹ kàrí àdúrà bọ́ sí àkùnbí ni ọ̀rọ̀ wà ìmọ̀ wá bẹ́ níwọ̀n ajá sí ọ̀rọ̀ wà bí tí ọkọ̀ òwò tó wọ̀ kẹ́lùsì òwò ti yẹ́lùsì adàrọ̀ adàrọ̀ yá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wà tí a bá ní ìbáyìí láti kò sí tó bá lọ fún ìgẹ́lẹ́sì kọ̀dùgọ́dà kọ̀dùgọ́dà eh, hmm? wọ́n láti bàtí owó tó wáyé tààrí owó tó bàtí ní wákò kí ní àrọ̀wà ní mọ̀ wájẹ́ wákò rọ̀wà dìgbà tí òun bá wọ́ kọ̀dùgọ́dà wọ́n ti máa ń pàṣẹ pé ní àlàáfíìlì wọ́n tó gbọ́ pátá bá fẹ́ fẹ́ wọ̀ yẹn wọ́n á pè ní àfíìlì láwọn òtùfẹ́ wọ̀ kálẹ̀ tó wá wọlé arímùyé ń tó wá mìnì pẹ̀lú tẹ̀bìdúnbí ní túsbíhù ó jẹ́ ntí ó padà ntí kí ìkẹ́ jẹ́ nǹkan a ní tìlútù pé ó jẹ́ ní àárọ̀ ní àbígbé ní àbújẹ́ ní ọ̀sán alìmọ̀náyà jámù òmàníyà àwọn kẹ́lìmọ̀tà ti pàdé nínú tí àlè fókù ti pọ̀ àpèrí alìmọ̀níyà alìhásífù títún ni ọjọ́ الحمام سيف الحمام المنتدى الحمام أفعى الحمام اسمك كل أتباع بيلو المنايا جمع طائعات جمع طائعة هذه طائع طائعة ولا تجي طائع في طائع التالي طائع أن تتنك طائعة لم يعرف طائعات جمع طائعات أمره وتالي أسرين tàrùdọ́ yóò lọ lọ sí àlẹ́bí ìyàbùdọ́ ń tẹ́lẹ́ lọ sí wàtá àbá àbá ya àbá kúlùkùn kúlù ummati yadkhulu lè jannata illa man àbá àdísù kí gbogbo àlúmà mi ní owó àdìgbé illa man àbá àbá ní kí wá lẹ́yìn ìwọ́n tẹ̀lé tó yẹ láìsí káwàtúwà àwọn kú gan máa ń tẹ̀ láti rẹ̀ ní ikú tẹ́kú wá o fẹ́ mú lára fẹ́ mú lórí olónìí o olùgbọ́ ibi tó lágbà dínà tẹ́rùdú lẹ̀rí ẹrùgbọ́ tẹ́rùdọ́ lẹ̀rí ẹrùgbọ́ tó bá fẹ́ oníkú ó bá fẹ́ wàtà abá máa bá tó bá lówó fẹ́ ikú ò ní bá fẹ́ tó tó bá kọ lásìkò tí ń fọ tí ń fọwọ́ ṣeré ọlọ́lẹ̀ fẹ́ mu ọ̀yá káyọ́ta ayọ́ta pé kékeré mu náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun yé ṣe dáàmà ń mímì ṣe lóṣèlú tó bá ìwú àwọn yìí wà ní ìjọba ìmọ̀ ọ̀gbà ìmọ̀ pẹ̀lú tí máa ń tì wọ́n tó kí ní àwọn ẹ̀kọ́ ni áfífà máa ń tìyàn emotion ní ọdún ọkọ ni kò yẹ́ lóṣèlú emotion ló sì máa ń jẹ́ kó ní dùn tó ẹnu kéwú nu kíkọ ni wọ́n ló ní ní àdùkánù mẹ́ta a ní àni àlìmáàní àni àlìáàtìfà tọ́lọ́pọ̀ ọgbọ̀ ní àwọn wọ́ọ̀dì tọ́kùjọ ọgbọ̀ ní túnmọ̀ sí ọfẹ́ sí wọ́ọ̀dù kójọ ọgbọ̀ wá ní emotional state emotion ní èdèkó ní yóò máa fi ṣúgà sínú orin rẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá tọ́jú náà níbi lábùjá ti máa láfẹ́ náà ọ̀dọ̀ fẹ́ẹ́ lọ́sọ̀ rọ̀rọ̀ àfẹ́ lọ́sọ̀ bọ̀ àtàkùn ó ti wá parí ọ̀rọ̀ nípa ẹni tí ó ròyìn pé akin ni ó ti parí ọ̀rọ̀ ìbáyìí ó kọ́ búra pẹ̀lú gíní pẹ̀lú àǹkọ́mí lẹ́yìn náà kọ́ ó gbé gíní ó búra pẹ̀lẹ́sẹ̀ ó fẹ́ búra pẹ̀lú àwọn èèyàn ńlá ńlá nù lárúbáwá tọba náà wá ráyà jùs alẹ́kọ́ ni alqasamu bi ghayri llahi shirk man halafa bi ghayri llah wọ́n ní bá alikọ́sà máa ń bẹ ṣomi alikọ́sà ìbúra náà lọ́wọ́ ni aṣọ́mù àwọn samari àwọn samari wọ́n máa ń pè àwọn samari pé ó dùn rí ó tún wá dùn wò nílà káyì níjẹyàn bí a tún samari ní kí n tán pè ní ṣọ́mù ni àtìwáàlì àwọn tó gùn tó gà ìwà lè gùn kí lílàkàyè mọ́ gùn yóò ń súnmù ẹni tó gùn ní ara tó wá gùn làkàyè ń súnmù nù kò ní sìn pépé kèsè orí àtọwọ́ ńlá fi jẹyàn ní ti ń bẹ ní inú orí òun ló ń sọyàn já ẹni àyàpẹlẹ ní ẹ̀bá ajá àwọn ẹni ńlá àwọn ẹ̀yà ọmọ àwòlẹ̀ ọmọ ṣòmù ọmọ àṣòmù àwọn ẹni ńlá bí ókè. Okay yá àrùbà ẹwí òdìbàlùkọ̀sánà bí súnmì ní yá àrùbà yá àrùbà ni bàbá ńlá bàbá alárúbáwá ibùdó kọ̀tọ̀n ó dà wọn kìtàkìtàláwa náà yá àrùbà látúwá yá àrùbà ni wọ́n làwọn yorùbá náà aláṣùrù wà ní yá àrùbà yá máa ń pè nàkúyà wọ́n láti láti mẹ́ta àlọ́fẹ́ ni àbí àtọ́ máa ń pè tẹ́ni so ló ní abẹ́ kílẹ̀ láyé àwa láti mẹ́ta ẹ̀ ń bẹ́ẹ̀ náà wá tí wọ́n fi wá sí sí yá àrùbà ṣé kádà fún sí àwọn asùlùkọ báyìí lè yorùbá wọn fi rìn bẹ́ẹ̀ tó yẹ pé àwa láti yá arúgbà ńkọ́ àá máa wá jẹ́ àrọ́mọdọ́mọ yá arúgbà yá arúgbà ni bàbá ńlá àwọn alárúbáwá especially àwọn alárúbáwá yámánu àná sábà tá àkàrùkù wá níwọ̀n tàbàtàkàrà ìsọ́bàrin tí mọ̀tíkàní áyá ọmọ ọmọ ọmọ yá arúgbà àwọn ṣé mi yàrá ìsan ìyàrá ẹnikẹ́ni wọ́n láàrín àjílòpọ̀ rẹ̀ ṣéfù bí àbí yazan alhimiyari àmọ́ ọmọ ọmọdé ni yá arúbà ni àwọn ni bàbá ńlá lágbàwà yá arúbà ni ọmọ ọmọ inú àrísọ̀rọ̀ ó ní mo tún fẹ́ búra pẹ̀láwọn ẹni ní àwọn ẹlẹ́ni tó ga jù hálì mú kò sí ní mímbà àdì ha záàmù ń tà hálì mú kò sí ní mímbà. ẹ̀dàkùn lẹ́yìn àwọn ìyá àrúbà títí ìyá láti ẹ̀fẹ́ tí èèyàn búra sẹ́lòmíì tún bẹ tí yẹ kí èèyàn fi búra jà ó lọ ní hálì ń bẹ wọn ní kò sí máa ń bẹ torí hálì yẹn ìsìfàámù ni ìgbọ́n ti ní kò sí. àdàbọ̀ àwọn ọmọ wọn kọ́ pẹ̀lú àmàmà anábì mọ́mọ́ ìṣẹ̀lẹ̀ kìí ṣe fámìlì yá arúgbà àdìyàn nìkí ni fámìlì ànábì tó yá arúgbà ọmọ kọ̀ọ̀tọ́n kọ̀ọ̀tọ́n àti àdìyàn ní ẹ̀gbọ́n àbúrò àdìyàn ní babaláwa alágbára táàrí gbà wá pẹ̀lú sí sọ̀rọ̀sọ̀lá kọ̀ọ̀tọ́n ní babalá fún yá arúgbà òun wá ní tí ẹ̀ má ti ẹ̀lẹ́yìn afẹ́ fẹ́yìn kàbúra sí òtọ̀ káfíà wá ló tọ́ká fẹ́yìn àbúra kò sí ẹni tó yẹ kí àmì ìbúra ju àwọn yá arúgbà lánàá àdébùwọ́n máa ń kọ́ àwọn obìnrin bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n tó sọ ní pé bálíkọ́sà máa ń bè ṣomi halmi bálíkọ́sà máa ń bè ṣomi mi yàrá bá halmi mọ́kọ́ sí mi mi bá kò sí mú ń ta hálíkọ́sọ́ ni bí a bá fẹ́ bú ẹ kò sí bomi ìdíyẹn tó ń sá lọ bí ra wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa yin àwọn alágbá tó ń sọ àwọn lárúbáwá tó jẹ́ ọmọ ọmọ yàrúbà kí ní ìròyìn wọn ìṣesí wọn ó fẹ́ fẹ́ yín òfé yín fẹ́ yín ọkọ̀ iyì ẹni yìí ni wọ́n alágbára ni wọ́n akí ni wọ́n ọlọ́gẹ̀ ló gbọ́ bẹ́ẹ̀ ni lọ́ba máa fi nǹkan méjì yàn wọ́n fi kéèyàn lágbára kó wà fearless wọ́n fi òyìn wọ́n sì wọ́n fi kéèyàn jẹ́ náwó náwó ròyìn nǹkan méjì lágbára fi máa ní yìí náà nù tó wà fún alágbára kékeré gbogbo bá dẹ̀ wọ́n ni wọ́n tì sí ọ̀sọ̀sọ̀sọ̀ tó ọ̀gẹ́ni tó wá lówó tí máa ń fún yàn lówó ìran méjì ló wá lẹ́bẹ̀ sí máa yin fi yìn wá wọn náà tọ́jú ọdún fẹ́gẹ̀ tó ń jẹ́bi o tọ́wọ́ àwọn kẹ́lìmà tí ń bẹ́ẹ̀ lẹ́hùn àfààní rẹ̀ lọ. ó láwọn tó ń sọ yìí òmò ìlú òòlà ń nínú lọ́gà ọ̀láìkà ní tó ní ọ̀là bil amza ọ̀là ọ̀láìkà ní túmọ̀ káwọn ni àwọn tó jẹ́ wípé ń fa ọ̀rú tó bá bẹ̀rẹ̀ sí máa fi fáàrí wọ́n tó ṣe wọ́n ní fákọ̀rọ̀ ó fi tó ní ó fi sakọ́sẹ́ni tí ò ní mo lè fákùnù àwọn ilé sábà bẹ̀rẹ̀ sí máa ṣe fáàrí kọ́ lálẹ́ jíjà gíga ó wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìfi ọ̀rọ̀ tì sí gíga nígbà bèrè bàyẹ̀ mi nígbà bàbá mi tì láyà ní ṣé wọ́n sọ̀rọ̀ ni fàjáàzì ni ó ní in fákọ̀rù tábà ṣe fà ìpẹ̀lẹ̀ nìkan kọ́lá lẹ̀ọ́lá gíga ó máa ní àyínà rẹ tó ṣe é kọ́dà bí símúrí in fákọ̀rọ̀kùn áfúrú lìbùrọ̀ áfúrú oníyẹ̀pẹ̀ alìbọ̀rọ́ni alìábùs yẹ̀pẹ̀ ní áfúrù àyìn kí òwe yẹ̀pẹ̀ alìbọ̀rọ̀ wà ní ilẹ̀ ẹlẹ́gà pẹ́ni bá lòun fẹ́ máa fá kọ́rọ̀ kù tí wọ́n lòun máa bá yín ṣe fáàrí ábẹ́nu rẹ̀ gbóyẹ̀pẹ̀ ní kílómi sí anábì ní àbùdọ́rù sọ́dà kọ̀tí iná láàáfàáyà tó dáa ní lókùmá òkèlè àmàlà òkèlè ẹ̀bà òkèlè sẹ̀múkà tàdá òhá sí símọ̀rọ̀ àti tọ́ ṣe ní sábà bí kó wọ ẹnu ìyàwó rẹ̀ sí bẹ̀rún ìmáàna fámù ìwọ̀nú alàsùmọ́lù hamsanu àbíbẹ̀rẹ̀ fúkà báwọn aláìkíláyè àìkíni àlìjáde nǹkan àyẹ̀fí pé àwọn tá à ń sọ yìí níbi tí wọ́n tó ṣe fáàrí dé ìtẹ́bì níbi tí wọ́n tó ṣe fáàrí dé irun fákọ̀rù tán bá ṣe fáàrí kọ́ọ̀lá ọ̀la gíga fáàrí ó máa dáhùn wípé ẹ̀yin náà lẹ tó ṣe ibùdí ń fa kọ́bọ̀kan tẹ́lò míì bá lóun fẹ́ máa bá yín fi gagbága ìṣe fáàrí ìṣesí rẹ̀ ẹnu rẹ̀ áfúrò lè bùrá áfúrò lè bàrọ́ á fi gbóyẹ̀pẹ̀ tí ọ̀tọ̀ síbẹ̀ lábàdì máa lọ kẹ́lì máa ká fi ẹnu nǹkan gbóyẹ̀pẹ̀ kó túnmọ̀ kí ayẹ̀pẹ̀ rẹ̀ ní ọ̀rẹ́nìfẹ̀ òmúlùú أجر أن أنداها مية لمن عرار أو عتفا مية لمن عرار أو هم الأولى أو تاوي أو الأربعة تاوي أو اللي يكا أن أجرى كم كما شاء tó mi bá ń sọ ní ádà májèlú máa ah, ibùsùn omi wọn náà kàmáàlì ájìrọ aláyé máàlì ó bẹ̀rẹ̀ sí máa ṣe ìwúlẹ̀ lọ́rí tọ́ni kí yẹn búyàn lówó tọ́ni ájìrọ ẹjì sọ owó domi tí ń sàn tí ń sàn tó bẹ̀rẹ̀ bìyàn sọ́wọ́ kí kí ó fi iyì orí wọn láwọ̀ kálẹ̀ kàn ní ó wá fi náwó náwó kí ájìrú àwọn lọ́jẹ́ kó máa sàn fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn yànà bí àlìyànà bí jamu yàmbú àwọn tó fà jírọ lánàá mi ní arúgbé yàmbú àlìyàmbú ní sẹ́lẹ̀ ìṣẹ́gi tó ní fi strength community strength àwọn ẹni ẹwù kẹsìbí kẹsìbí ni ẹ̀ẹ́sìn ó láwọn ẹni yìí nínáwó wọn ó dàbí kí a máa nọ́mi ni ìwà náwó wọn ní níná púpọ̀ ó dàbí kí a máa kí ni kí a máa sírí omi àjùrú ya náà bí ànàdá wà nàdá àlìjúúdù wà lẹ́kàrọ̀m àlìjúúdù kí a tọrẹ náà kẹrẹ àlìjúúdù ànàdá àlìkàrọ̀m àwọn ẹni tá ń sọ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí máa fán odò ìtọrẹ sáà ní àwọn tí wọ́n fẹ́ fún nìkan wọ́n náwó yìí wọ́n ná omi wọ́n ná owó tó dàbí omi hàmíyàtán omi yẹn ń omi owó tán ná omi owó wọn omi ọrẹ wọn ó ń sàn tó bá

ṣùgbọ́n òun tọ̀ òun yẹn pé bẹ́ẹ̀ bá mú ẹ jẹ̀bi ọkú bẹ́ẹ̀ alọ́fẹ́ ni bẹ́ẹ̀ bá jẹ́ lọ́rẹ̀ ó ti mọ tó fẹ́ tó ti wá fún ọlọ́fi ta wá láfẹ́gẹ́ wá fẹ́ pẹ́ ọdún wa wà á fi ẹ̀mú alùkọ́ni á wà ní ọ̀tá ẹni tó bá lè bèrè kọ́ni àní aláfẹ́ ọ̀la mọ́tò mi ó tó wọn ò fẹ́ bọ̀ tiẹ̀ àyẹ̀dọ̀ náà bọ̀ ọdún sẹ́yìn àwọn tá a ti lówó yìí owó wọn wọ́n ń san owó wọn wọ́n ń na ní sísan ní hàmíyà ó ń sàn lè má na ara fẹ́nikẹ́ jòkó tí yóò fẹ́ nu wí wọ́n mà wá awé ìsàfà abẹ́yìn tí a ni àlùmọ́ àtẹ̀fí àtọ́lébù abẹ́yìn tó ń tiẹ̀ ní tó fẹ́ nu wí bí wọ́n ti ná fún gbọ́ àwọn eléyìí náà ni wọ́n ná fún ẹtì mẹ́tún àlùlá àjùrú yànnàbíyà ànàdá hàmíyà pẹ̀lú sí ti sáà bákan náà kí ni lèman àrọ́ ètò lábà àrọ́ kọ sọ́dà dúnà sọ́là ẹni tó tó ní ìdìkan bọ̀ kò béèrè àwọn àtàbá ni àtọ́ọ̀lì ó béèrè nǹkan lọ yín wọn a máa ná fún. àwọn ẹ̀ka ń sọ yìí òmùlẹ́bí ní àdáwò wà kó máa ní ìtàkùn. وقوى مؤمن صار ومن من دوخ أذلة يهمليت إيه fi kéèyàn sọ dẹni yẹpẹrẹ àwọn ní ìran èèyàn kan ṣe pé dáwà kú wọn a máa yẹpẹrẹ márùn mẹ́ni ntàkà gbogbo ẹni bá gbé mú ntàkà ni kéèyàn máa ṣe náà wà kí ọmọ ṣe bí máa ń ká ìgbé àwa ní ọ̀dọ̀ ń sọ à tábà gbọ́ pé ẹ̀ ni وقوموا التقويم بمعنى التعليم أو التعديل أو التهذيب كين يفصين يا شنجبة التقويم يعني إذا وين education تربية assessment أنت ما نقول التقويم انتبه التقويم اللي كين يفصين يا شيء أكيد أقدر لهم ذي نسمع وني وقوموا àwọn làwọn tí wọ́n máa ń tún ṣe mí ń sọ àrù àsọ àrù ní kíbùrù bí máa ń káyì especially kí ẹ̀mọ bá ń sọ kẹwàá náà pàpọ̀ sí sọ àrù nù kí ẹ̀mọ bá ń sọ̀rọ̀ kí kẹwàá náà pàpọ̀ sí ṣé ìwà lọ́dà nù ìwà kí nù mò ń gbọ́ nà ní bá ń ná kàkọ́ sí ìyàn gbé mọ́kà ìdẹ́sí wọn ẹnu mi so bá kẹ́ wá láwọn ìyàn tí wọ́n jẹ́ ní bí máa ń káyì tí wọ́n ná kàkọ́ láwọn èèyàn wọn ni ó kọ̀ wá máa lè fi àwọn ìtọ́sọ ìdá látúnṣe wà mí sọ̀gọ́ sọ̀gọ́ náà bí máa ń kà ní jẹ́rẹ̀ bí mi ṣe ìwà tí ò dá láwùjọ wọn ó kọ̀rẹ́tì bí tí wọ́n lágbára dé هم الذين جرعوا ما محلوا أفاوق الضيم ممروات الحسن جرعا أفك هذه توانا وجع أفك لفظ جرعا أفك نجوى كلنا وجرع الأحبوش سوما نافعا واحتل من غمدان محراب الدماء جرعا نكي يفوني من كتيو فيموم أفكني أما تنوي ibi tí wọ́n lágbára dé máa ń máa hàlù ẹni tí wọ́n bá jà máa hàlà kọ́ sọ́mà àlùmọ̀ hàlà àlùmọ̀ kọ́ sọ́mà ìbáyàgà ẹni tí wọ́n bá ń bá jà járuwà owó fún mu àfáwíkọ̀ dọ́ìmì àfáwíkọ̀ ife kọ́ọ̀bù kọ́ọ̀bù tó lómi náà kìí àfáwíkọ̀ kọ́ọ̀bù tó ní omi dọ́ìmù àdọ́ìmù ní zulu yẹtẹrẹ agbó yẹtẹrẹ ó fún un

tí ó máa kọrò nínú ni kí yọ́ àgbò gẹlómìnì mẹ́wọ̀n àgbò kíni àgbò yẹn pẹ́rẹ́ ọmọ máa àgbẹ̀ ẹni tẹ́lá fi ń bá jà járò àwúwó fún ọmọ ní àfáwíkọ̀ dọ́yìnì àwọn àgbò àwọn omi ìyẹ́pẹ́rẹ́ omi níbi amáṣe mú kọ́ mò máa rọ ọ̀tí àṣà ni ó kòrò lọ́fún ni àṣà lọ fún àwọn tó ń sọ yìí lòun yìí o òun ò sì ní yé máa yìn wọn

wà mí náfíù ọlọ́ni nísọ́tò Yusuf tàlọ́ì tẹ̀fùtà òtẹ̀zìkúrò Yusufa hatta takuna haradan aw takuna minal halikin anábì Yaqub nígbà tí ń sọkún gá ìmọ̀ Yusuf ma àwọn ọmọ yẹn wá gbé àtàlọ́ì àwọn fọlọ́ mbọ́ra tẹ̀fùtà òtẹ̀zìkúrò Yusufa ah, ọ̀ ọ̀dùnkú mẹ́tẹ́mẹ́sọ̀rọ̀ látẹ̀fùtà ò ní yẹ̀ máa pariwo Yusuf Oni yóò ọ̀la yóò sùn wọ́n máa kágbó náà ni àtàtàkùnà àtàtàkùnà àárọ̀ dán tó fi dolókùnú tọ́jú olókùnú rẹ̀ àárẹ̀ yóò sùn lọ́sọ̀ọ́ di gami sunda fẹ́rù kẹ́lìmà tàbùtáwò ní kùwánì náà bí máa ná látàbùtáwò pé kẹ́lìmà láàzáàlù lókèwú mi ò ní yẹ I will remain doing something. a sùn láàzáàlù akọ̀ La azalu anab láàzálú àkùl tẹ́bí ò níye máa bọ̀ǹgàmí ẹ̀lẹ́ta láàrin ẹ̀rẹ́ mi tẹ́wọ́ àzálù àná àzálù àkùl àwọn ẹni tuntun mọ̀ pé báyìí tún tẹ̀ kan lámà tó náà ó ní àzálù háṣíwà háṣíwà ń bẹ̀ wọn ní ìwọ̀sọ̀ kílẹ̀ kíyàn wọ̀sọ̀ ó àmìsírọ̀ aṣọ ọrin táwọn ológun máa ń wọ̀ gbọ́ wá ní gbọ́ndó mìíní pẹ̀lú aṣọ ọrin bí ní aṣọ ọrin ìmọ̀ ìyìn ọ́ mọ̀ọ́dúnà òun lọ aṣọ tí wọ́n hun dáadáa wà fúrúkù ṣe ń mọ̀ọ́dúnà àbẹ́kọ̀ nínú àbẹ́ kí ló wẹ́wà nǹkan lóhun lóhun pẹ̀lú mọ̀ọ̀dún náà wà ọlọ́wà hmm? ní gbáwá bíà mọ̀ọ̀dún náà ẹ̀ mọ́mọ́ ọlọ́wàkọ̀ ọlọ́wà èèyàn jẹ́ ìrìn náà rí alùmí mọ̀ọ̀dún náà ò ní nǹkan tí wọ́n ṣe dáadáa sùúrùrín mọ̀ọ̀dún náà wọ̀ sùúrùrín àwọn bẹ́ẹ̀dì tí wọ́n bá gbé àwọn bẹ́ẹ̀dì tí wọ́n òpèrèsì àwọn fẹ́ńṣà ló ṣe o àwọn tí wọ́n ṣe dáadáa tí wọ́n mọ̀ ọdún náà nù pé wọ́n wọ́n ṣe kò sí àgọ́sọ̀kẹ́ kò sáàyẹ́ mẹ́ òun náà wá ń sọ pé aṣọ irin yìí tí mo wọ̀ ń pè yín máa yàn ìníyé máa wọ aṣọ yìí pé yín máa yàn láṣọ yìí pé kí ọdún náà tí wọ́n rán dáadáa ẹ̀yà máa bú mi sí yóò mi sí mi ẹ̀ o èyí máa yìn wá pé yín mo mọ́ ìmá yìí wọ́n àfẹ́ wàárọ́ abáníwàárọ́ kí wọ́n lọ fẹ́ ni tó kú sínú yẹ̀pẹ̀ kọ̀dẹ̀wúríà àbí fìtọ́rọ̀ kọ̀dẹ̀wúríà àbí wọ́n ti dúró àwọn ìrìnlẹ̀ pé wọ́n ti dáwọ́ ẹ̀sìn àgbébò ìjàmí sí mẹ́kọ̀dẹ̀wàárọ́ òtùrọ̀ yẹ̀pẹ́ ti wá gbọ́ mọ́lẹ̀ máa nà wá gọ́ni dáfànà àtà òwárọ̀ àtà òdì fánà tí ìníye máa yí àwọn tí mo yí wọn bí mo ti ń yí wọn ọ̀ntì tí wọ́n fi lọ sí ní báyìí na àsìná ìrìjùsá wà ìrìjùsá tòrọ́bù àwọn kẹ́lùmọ̀ ní ìfún mi fún àtòrọ́bù ní ìrìjùsá tí wọ́n fi gómi wọnú lẹ́lẹ̀ òun ní yé máa yí àwọn tí òun tó kọ̀ mọ́ tí wọ́n ṣe ní ìgbésí ayé òun ó ní pẹ̀wá tó nìkan lọ́wọ́ máa fi lọ́wọ́ máa yìn wá gbogbo tó ní lọ́wọ́ máa fi yìn wá ó bá fẹ́ sọ̀kan méjì kan fún wa tó ní máa làbí dókà obìnrin ni àwọn kẹlìmáàtì yẹn dókà obìnrin níbi tí a bá ti wá débi àwọn orin ọgbọ́n máa fún yín bẹ̀rẹ̀ sí dókà ọdún ní alkẹlìmáàtì ولوصاحبيه صارما في معتنه مثل ما دبنا مليعل في الرباء مثل أبيض كالملح إذا امتديته كان بينك كان بينك موته وغيره مبتلا ذلك فإن بين ذنوبهم مبتلا تعجل به الجزاء ثم قالوا يريد من يكون حين تمكن له في الأبدان سبلا لا ترى إذا رأى في جثة قال رأى لبعد ما سالت وصار الزكاة. ìtàjẹ̀ dúró ó ní wọ́n sọ ìbáyà mo lọ́ọ̀rẹ̀ méjì kan alágbà wọn lásà àti bí àṣà náà fún wa. wọ́n máa ń sábà ní two imagined or imaginary friends ọ̀rẹ́ méjì tí wọ́n ìmáyẹ̀ pé táwọn bá ń travel lọ ẹ má jìgẹ mọlọ kẹ mọlọ sọ táwọn ẹsẹ rẹ kẹjá ẹwà ẹ ẹ bẹ nìkan ẹ pé ẹ má bá ẹni tó wà fẹkọọ yẹn ẹ má sọ̀rọ̀ yẹn ẹ lè bẹ̀rẹ̀ sọgbà yín kẹ wá drive láti gbé sí lọnà ọkàn yín ní ó jẹ nìkejì yín adékèdè ni àti mọ́tò sọlọpọlọpọ bá máa rí ní orin lágbáwá tí wọ́n máa àdírẹ́sì mùtánákà èèyàn méjì kan ọ̀pọ̀lọpọ̀ ọgbà yín tẹ́ máa àjùmọ̀ àwọn kan. كفانا بك من ذكر حبيبي ومنزلي بسكت اللواء بين الدخول فحوملي مكسن كده خليلا يا عوجا ṣùgbọ́n wọn ìmá rí ìmá èèyàn méjì tí wọ́n ń dápọ̀ ń gbà wọn wọ́n máa ń sábà àjú nípa àwọn lọ́ọ̀rẹ́ méjì ká tí àwọn ń bá sọ̀rọ̀ wọ́n ní orin yìí ẹni dáfàyẹ́ ń pè ní sọ́ ìbáyà ń bí kìí ṣe ẹ̀mí ń bí ìdá rẹ̀ ló ń bá wí àti ẹ̀sìn tí ó tó gbọ́dọ̀ sàlàyé fún ẹ̀dín ó lẹ́gbẹ́ ìyẹn lè lẹ́yìn bí ọ̀sẹ̀ lọ ọ̀nàbí náà ní ìdókòwò ẹ̀sìn alákọ̀ọ́nì èyí tá a kàlẹ́ kan ìrántí kan lórí kẹsẹ̀ kẹsẹ̀ kan ó tún láti ọdún lẹ́sẹ̀ mi tí wọ́n fi ń gúúsù lẹ́gà kiri ó gbé wá sàlàyé fún wa nípa ìdà tó máa fi ń jà lójú ogun ìdìfẹ́ǹdì àwọn ẹni sì ni ó lè wà sọ́ọ̀rì báyà mọ́ lọ́ọ̀rẹ̀ méjì kan àkọ́kọ́ ni sọ́ọ̀rì mọ́ ọ́n ó kọ míì fún Saifu ní asọ́rin ibùn rahimahullah ó kọ tí a kọ ní asọ́rin mú ní masilun asọ́rin mú ìdà ma yọ wọ́n máa ń pè ìdà ní sọ́rin mú nítorí pé inú sẹ́ ìdà ní mú mú ní alìkọ́tọ́ tí a jẹ́ nǹkan kòyẹ́sì a máa wá ń fi gígé tí ń jẹ́ àwọn ìròyìn fi ń pè tó ẹnu orúkọ ọ̀dà ní gíní asọ́ọ̀rìm ẹwì O orúkọ náà méjì ga àkọ́kọ́ ni sọ́ọ̀rìm ìdàkan sí mátínì yìí mátínú asọ́ìfì ní zọ́ọ̀rù ìmádùọ̀ ẹgbàmásíwẹ̀ àwọn olè ní mátínú olè wá fún wa ó ní sọ́rì mọ́ fí máa ti nìyí ìdàkànnì fí máa ti nìyí lẹ́yìn rẹ̀ bítẹ́yìn yóò máa dáńdé bítẹ́yìn ìjà àwọn tó ń dáńdé ẹ̀sàn kí dídán bẹ́nu pé ìjà yóò mú o tó ọ̀pọ̀ ni nínú àrá ilé ìhàn ilé mímú mímú yìí wípé ń bẹ̀yìn tẹ́wà ilẹ̀bẹ̀ tí ó ń sáìn ilẹ̀bẹ̀ ẹ̀ sáìn ìsúná sáìn ní òní wọ́n tó tó ájú tó wájẹ́ ti tó tó tó ti pa ẹ̀yìn lè ṣẹ́ alákọ̀ọ́dọ̀ kú ó lè fi yìí níbi àyà dáhùn ibi tó mísílù màdábì anámúlù tamite ń wọ́ ni tàbí rẹ̀ tó ti rí làtọ́ làwọn gbé wọlé wọlé gbọ́ bẹ̀rẹ̀ tí ma ń tẹ́yẹ nìkan nìkan kì í kiri dá tí ma ń dá ọ̀rọ̀ gbé lókè àwọn pẹ̀lú àfa lókè wọlé wọn pọ̀ nìkan wà wáyé wà ní lónìí ibi wá sí orí wáyé àfa rẹ̀ mọ́mù nù. tò ní ó dá ibi tó ti wọ́n ń gbà máa ń dá ni ibi tí wọ́n ń gbà náà kẹ́lẹ́ màdábù nà màdábù ibi tí wọ́n ń gbà dábà dábà ní kí ejò ní sí dábà ní tí ìjọba wọ́n bí gẹ́gẹ́ lẹ́rí mẹ́ kọ́lá kó máa ẹ̀rọ àdá ìjìyàn ti gíní madabu yàní madabu alhayan ìbúwọ́ ejò mọ́lá pé kò fẹ́ títẹ́ jẹ́ sábà dán arẹ́fẹ́ni tó ti àwórè èbè wá fi kàwórè èbè ṣe tẹ̀sílù yẹn ó níbi tí ìdà àwọn tó dán dé mí sílùú madabi námúlì ó dà gẹ́gẹ́ bí dídán ibù kọjá àwọn àwórè ebe especially nígbà tí ya ìlú òférú bá tí àwọn àwórè ebe náà bá ń gun òkè lọ àrùbá jámúrú kíni bẹ́ẹ̀ mọ́ra ẹ̀bọ́dù bá rí mi òkè mi wókè òní rùbá àrùbá bìmánà alùkúdíà ni jámù rọ́bùwà kàrọ́bùwà lọ́dọ̀ bá kọ́wà ẹ̀wọ̀n táyà ẹ̀wọ̀n lọ́dọ̀ bá kọ́wà ẹ̀tọ́ wọ́n tí ẹ̀ kàbọ́bọ́ wà tẹ́wọ́n sọ́rọ̀ bàzàká ah subhanallah wọ́n ẹgbẹ́ kọ́ lára ẹgbẹ́ wà ọgbọ́bọ́ ọgbọ́bọ́ ọgbọ́bọ́ èèyàn náà ni bọ̀dọ̀ ìjà bákọ̀ àwọn ọ̀fẹ́ mú alimuhim rọ́bù wà ní múfúrọ́dù yorùbá ó ń lò kí àpáta láti bẹ̀ mú wá àkókò kọfà rẹ̀ fún mi kérésì rọ́bù wà yìí oníjàmù yorùbá àwọn òkè ó ní ẹni tí ń jẹ́ rọ́bù wà tọ́lọ́wọ́ bákọ́rọ̀ ní sọ́ọ̀tù bákọ́rọ̀ ayà ayà òní ọ̀wọ̀ كمثل جنة بربوة أصابها وابل ربوة ni òkè àpáta ẹnìsìn ṣùgbọ́n láti pé àwọn àwọ́rẹ̀ ìgbìyànjẹ́ bá ń gun òkè àpáta lọ màdábù wọn ìbù wọn ni wọ́n máa ń má ìmá ń clean ìmá ìdáhùn náà ṣe ń dámẹ́sí ló máa dá dènà mọ̀lẹ́yà á ìdàtọ̀ ń sọ yìí a ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ aṣọ nípa lẹ́bẹ̀lẹ̀ kan kọ́lọ̀ wo ni lẹ́bẹ̀ ma ní kí arábìnrin ìyá bí kọ́lọ̀ bí green àbí yellow àbí white oníkàlẹ̀ abúyádọ̀ kàlẹ̀mẹ̀lẹ̀ ìdáhùn tádọ̀ ìtàwó lámìẹ̀lẹ́kọ́ ṣáyìá ó ìdà ohun abúyádọ̀ ni aláwọ̀ funfun ni ibi tá láwọ̀ rẹ̀ funfun rẹ̀ tó má dé kàlẹ̀mẹ̀lẹ̀ ẹ̀rù bí ìpéyọ̀ ni ìdáhùn tádọ̀ ìtàwó ìntàgọ̀ àṣẹ́yì ó yọ àṣẹ́yì fún ìmùntàdọ́ àṣẹ́yì tẹ́bá ti yọ ìdàkónú ìkú rẹ̀ ikọ̀ ẹ̀kọ́ orántẹ̀ ní ìntìdọ́ báyìí ìntìdọ́ ni ẹ̀ pẹ̀lú ìntàbẹ̀rẹ̀ tó sẹ́ifá ọ̀sàlẹ́lẹ̀ tó sẹ́ifá wọ́n àṣẹ́ifù ìmọ̀sílúùl ẹ̀mọ̀n gbọ́nù tó ń gbọ́nù àṣẹ́ifù ọ̀sọ́rìmù ìmọ̀sílúùl ẹni àṣẹ́ifù ìmọ̀ntàbọ̀ àṣẹ́ifù ìdà tí ó yọ ìntàdọ̀ ọ̀fẹ́ ìfàwò ó yọ ó ní ìdá ń tàdọ̀ ìta ọ̀sùlẹ̀ ìwí ní ìdá àrùn tàdọ̀ ìtùwú ti máa yọ ìdá mi ti máa yọ pàdé ọ̀tà làmì àlékọ́ ṣayé àdòwó ìlà àfàrọ́ hádùú hádùú sí ẹgbẹ́ mímú ẹnu dà hádùú mímú ẹnu dání lámúyẹ́lú kọ̀ ṣọ́yá kò ní pàdé nǹkankan ilà fàyà ní fífàyà hmm? lámúyẹ́lú kọ̀ ṣọ́yá hádùú ilá fàárọ̀ tánà báyìí na ayérí yìí wà gọ́dú bí ọba ní ìdàmí wà á rò bí tó láàrin àti ẹ̀gbẹ́ kan tí ń jẹ́ ẹ̀gbẹ́ tí ó jẹ́ títún bẹ láàrin ìdàní àìrò gáàrùbù wá níbi tí ẹnu múmú dáwọ̀ ní gáàrùbù hajj gàdá hajj kan lè gáàrùbù sè níbi tí ìdàyí tó burú dé láàrin ẹ̀gbẹ́ tí ń jẹ́ àárín ìdàyí àti láàrin ẹnu dàtí máa fi ń tàyàn láàrin bí sí bí ẹrù bí ké mú fù táàdà tààkàlá ṣe lè jọra alìmọ̀fù táàdù ó máa wò ó máa wò kó o tún bẹ̀rẹ̀ àrífà mọ́ náà lọ tó máa wọ́n tí ẹ ò gbọ́ rí ẹ̀ wọ́n fẹ̀fẹ́ sàmọ́ ní ìgbàgbọ́ àdúgbọ́tọ́ àrò ah. lẹ́tẹ̀ ẹ̀ máa pàwọn èèyàn lọ sí ẹ̀kọ́jà pé sófù lè yóò tí ẹ̀kọ́jà pé ilé ìlànà pè ní sófù ilé ìlànà pè ní jàǹgbó ilé ìlànà fìtílà

kò ní ṣe rí dé ta akàlá sí ìlùbùzá ta akàlá tí nǹkan jẹ́ kó jẹ́ra wọn alùbùzá jámù jázewa àwùjázewa tí mìnárín làálẹ̀kún alùjázewa nìjì táà máa rọ fẹ́ ọba ti wá kó bí sáàrò kí ni máa ta àwọn jù ó ní bẹ́ẹ̀ náà bí àjẹkù igi tí wọ́n jẹ́ra wọn nù náà rò ṣe máa rí ń bẹ́ẹ̀ ni bẹ́yìn náà gọ́gọ́ bí i àti àárín rẹ̀ àárín ìjà ń síbi ẹnu múmú rẹ̀ ń bọ́sọ̀ rí nù wọ́n tó kàn ní pé ọtún rí mọ̀fútádù ní peter àtìdáná tẹ́tọ́ wọn lọ́gbọ́n wájú adáná ṣùgbọ́n fún kàbí ẹ̀sùn mọ̀fútádù nù hmm? àlejò záyà jámọ̀ kí ni jáàzùwà kí ni jáàzùwà igi náà náà yóò jáde wà ń kọ́ igi náà ń tẹ̀lé ẹ̀gì sí àṣẹ ìyá àrẹ mẹ́fà ní ẹni sùúrù òtún mu wa iná kan mò ń wò lọ kí wọ́n kí mú gi lọ́wọ́ kí àbí gi lọ kó ògùn náà wá ó bí àgbó kí igi kẹ́yìn náà wá ń lédi tẹ́lẹ̀ fi lé òtún jìnnà tó ń sàlàyé ìdá rẹ̀ wa pé káànà náà كان بين عيبه وقلبه lórí ilé màá ní náà ṣé iná tí wọn kò fún ìṣirò kí ni iṣẹ́ tí ìdá máa ń ṣe iṣẹ́ kú ni ẹ̀dàlẹ́dà ẹgbà ọ̀bá jẹ́ pé irinṣẹ́ kú ni ìdà ó wá àzùn pé ikúngbà mí lè má حين تقفوا إسرا أما نقفا إسرا قفا ونكي أما تلي àtẹ́lẹsẹ̀yà tí a tẹ́kiri àtẹ́lẹsẹ̀ kọfánù kọfá ìsìrọ̀hù hmm? láàmà bí i wùdó wà máa ní kò sáfà àfàràhù ìràyàmìdí àti gbogbo ẹni bá tẹ̀lá tẹ́lẹsẹ̀ náà bí jíjí jíjọ́ irú ẹ̀ náà ni wọ̀lá tẹ́kùfù máa lá máa rí la mọ́fẹ́nu rẹ̀ wí tí ọmọ kò kọ́fà al-azhar olùkíyàn máa tẹ̀lé kí ni àwọn orípa ẹsẹ̀ nígbà tí ikú bá fẹ́ máa tẹ̀lé orípa ẹsẹ̀ ẹni tó fẹ́ lọ pa tí bùkáàzù pé ikú ò máa bo ọdún àfáà yìí oníyòrí límà nù láti ìlú lámìlà àtìbáàdì kabadu ni ifun ifun ọjọ́ ni alikabidu wọ́tíhàl alákan èèyàn nǹkan mẹ́gìta lè jẹ́ bí pé tí ìdàbá máa bo ní ọgbà ní òfin débi tí ó bèrè kú yòrí ní mànúnà eléyìí ó fún ikú ní ojú ọ̀nà kébí lọ́lọ́ ṣubú lẹ́ńlá tòrọ àwọn ojú ọ̀nà tí kò lè dámà ó ní dàwọn ní ó طبعا في ماذا مبالغة وغلو لكن انتو فيها ما يكلم في إذا انقوا ما صنعوا دي خلاص nítorí pé nínú bàyánu wọ́n sọ̀rọ̀ kọjá bó ṣe yẹ kẹ́yìn lè gbọ́yé ma ní wà sáàmùsù sí sáàmùsù ní náà bàbí ìgbà ẹgbẹ̀gbẹ̀ àjọ̀gẹ̀ ó fà ẹ̀gẹ̀ sọ fún yíò bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ìdà ń kọ́ àwọn ọmú gan-an sọ fún yíò ah, yẹn ni ìrìsálà ọlọ́kọ́ ni tó wá fẹ́ máa mú wá lóṣù tashbihat kinayat gbogbo ẹ̀kọ́ lè bá àdùn létí ní ìjọsọ̀ kápárí ẹ̀kọ́ tó kù tó fi sàlàyé ìdà pé ìdà tó ń sọ yìí ìdà wà fi jò sàtì bá nígbà bí máa kára tí kọ̀ táwọn jùsà òní tẹnakọ́nà kó jẹ́ jásádú èèyàn ọ̀dán búrúlébà alá jásádù ìsà mo lè kó lè ní jùsà torí jùsì mò náà pẹ̀lú mi mọ́ èdè sàmánù lọ ọkọ̀ fi lọ́wọ́ kí ló jùsà àwọ̀ jùsùmán àwọ̀ jásad àwọ̀ jùsùn bí màánà wàhid ó ní ìlà àwa máa má na àwa tá a kéjọ ni àwa no ìfẹ́ ta hawa a lè pàdé hawa bí ẹ̀mẹ̀ tánúfẹ́ àyè náà ó wà lọ́wọ́ ìgbẹ̀kùn hawa ìyẹnkọ́ hawa sàkọ́tọ̀ kí nǹkan ṣubú أو تهوي به الريح في مكان صحيح صهوات مع السكوت متى ما قال يسمى رجع بعد كل درس كنت ما قلت بعده ó ní ìdá ọwọ́ ìdáhàwá tó bá ṣubú sí ìdú sẹ́tìn tó ṣubú lé ara kan ó wá ṣubú tán gọ́ọ́dárọ̀ ha ó tún wá rí ibi kó mẹ́ padà ẹgbẹ́ tó tó ṣubú lẹ́yìn tó wá wọn ní gọ́ọ̀dù mọ̀nà gọ́ọ̀dù fún ìdíni ìhàn sí ìhàn sí ìkálẹ̀ gọ́ọ̀dà mana gọ́ọ̀dàrà tó mà tàrọ́kà bí ó padà wá fi jísìmì yẹn lẹ̀ mẹ́mbà àdì mà káná sí kọ̀sán wáyíyà kọ̀sán ní kí nǹkan wà lórí bí hmm? ìzàká ní kí nǹkan wà physics pé ìdà tó ń sọ láti lè ṣubú lórí ara kan ara náà tẹ́lẹ̀ tí bá ń ara yọ̀ kan wàhíyà zaka ló da oríṣiríṣi ni ó pẹ̀sí méjì ni pẹ̀lú ìgbé ahọ́n ó rà pé yẹn lọ́rọ̀ yẹn lọ́rọ̀ lóde sí ó ń lò tú ìwẹ́ kìí ṣe ìdàpọ̀ wọn o ìdá wa ríjò sàtì ǹkọ́ dàrọ̀ ha ìgbà àbí máa ká náà tí kọ̀ọ̀tún alkọ̀sá ó ẹ̀ṣẹ́ olùwà àìkí nǹkan ó jẹ́ yọ̀ kan والزكاة الشيء الزوج خاصة عدي زوج عدي عدي زكاة مو خلي ما تقعد الدواء opposite ni alkhosa ni singleton azaka ni gini olùdíje jọbù pé tí ẹni ara èèyàn kan tí ìdààmú bá kà lọ kàbáyì máka ni tó bá ti kàn án lọ́rọ̀ dẹ́rọ̀ àpàdà wá láǹfààní àti sílẹ̀ nígbà àdì máa kàánà tí kò sá wàyí àzàkà nígbà àdì máa kàánà tí kò sá wàyí àzàkà lẹ́yìn ilé àwa ni ẹ̀sìn ẹ̀mí fún wa lẹ́yìn ìwà bẹ̀rẹ̀ sí máa ní ìráàkì fún wa ìlú tó ti kú ìnàlẹ́ rọ́ọ̀kọ́ lẹ́mú fẹ̀rẹ̀ ààlẹ̀hó lẹ́yìn ìráàkì àwa ni àwọn àmì ẹrù méjìta ní ó dedicate sí àyè fún àwa yẹn lẹ́yìn ìgbà yàrá máa bá wa sọ̀rọ̀ nípa ọgbọ́n ayé báyé ṣe ń lọ bó ṣe báyé ó ti làwọn òfin ayé ké báyé ní ti máa ń ṣe o àwa pàdé rẹ̀ so inṣáàlá adúgbò báyìí ní òní subhanakallahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka